وكل آفة وكل ضلالة في النار والعياذ بالله سبحانه وتعالى لن يطيل الله الشيء صلاتكم على محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين ẹni tí ọlọ́wọ́ bá gbé níbi kó máa jẹ́ ìkẹ́ ó sì máa jẹ́ àánú fún gbogbo àgbáláyé kí àtúntò náà máa bá àwọn ará ilé àtàbí àti àwọn sàhábà àti gbogbo àwọn tí bá tẹ̀lé ìlànà òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam títí yóò fi máa di ọjọ́ ìgbẹ́ǹde àlùfíà. Insha Allah a máa tẹ̀síwájú nínú àlàyé síra. عمدة الأحكام tí agbẹ́rọ̀mọ̀ bá wọn ẹ̀mí olúwa wọn ọ̀rọ̀ tí ọlọ́wọ́ bá wọn bá sọ tá lẹ́bí wọn bá sọ ọlọ́mọdé kò sí ewu jáde ọ̀rọ̀ ìfẹ́ inú ọlọ́dà kò mọ́ṣá sọ wá kúrò níbẹ̀ àwa náà tí a ti máa gbọ́ باب اصول الصلاه والاستقامه عن انس بن مالك رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم كان اذا دخل الصلاه قال الله اللهم اني اعوذ بك من الخبث والخبائث عن ابي ايوب الانصاري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أتيتم الغائط فلا تستقبلوا القبلة بالغائط ولا بول ولا تستبدلوها ولكن شرفوا أو غربوا قال أبو أيوب فقدمنا الشام فوجدنا مراحيض قد بنيت نحو الكعبة فننحرف عنها ونستغفر الله عز وجل عن عبد الله بن عمر بن الخطاب رضي الله عنهما قال رقيت يوما على بيت حفصة فرأيت النبي صلى الله عليه وسلم يقضي حاجته مستقبل الشام مستدبر الكعبة عن أنس بن مالك رضي الله عنه أنه قال كان رسول الله صلى الله عليه وسلم يدخل الخلاء فأحمل أنا وغلام النحو معي إداوة من ماء وعنزة فيستنزي بالماء العنزة الحربة الصغيرة الحربة الصغيرة والإداوة إناء صغير من جن عن أيضا باب الاستطابة باب ماذا الاستطابة باب الاستطابة إنتي أبي سأل يعني باب أمني أني الاستطابة nǹkan ń pè ní alìsípa ọba mùsọ́là ní lọ́dọ̀ àwọn afá kọ́mífìk àmọ́ ìbárò àwọn afá lórí ọ̀rọ̀ yìí kìí ṣe ọ̀tọ̀ mọ́ alìsí nínú tíra mi wọn ni bá bọ kọlá àdìpé nínú tíra ti mẹlẹ wa tí wọn ti mẹ báàbù dùkú lè lọkọlá yìí wal-istiqāmah alìdínú tíra mi wọn ní báàbù àdáàbul khalā' àdáàbul khalā' alìdínú tíra mi wọn ní báàbù qadā'il hājah qadā'il hājah alìdínú tíra mi wọn ní báàbù àdáàbut takhallī àdáàbul. التخلي هذا الكلام هو نباب آداب التبرز بك نباب التبرز هذه العبارات هذه العبارات تقول expressions دوا فان بك تدل على شيء واحد إن كان يوكنا لتوقف الاستطابة قول متاسف بتكواسي المرأة mẹsìlélẹ sẹńjà bí ìgbà tá a bá léèyàn sábà irun àdáàbò lọkọlá àwòbáàbò dòkúlù lọkọlá tọ́bárí dòkúlù lọkọlá àlùkọlá ìlàsìlì lọ́wọ́ ààyè tó ká sófo kó là ń pè ní àlùkọlá tẹ́pá lọ wà ń bì kan tọ́bárí dòkúlù lọkọlá wíwọ àyè ibi tá a ti fẹ́ lọ rí sí i. àwọn mẹ́ta ti lè bá àdáàbù kọ̀dọ̀ ìlhàdà àdáàbù kọ̀dọ̀ ìlhàdà wọ́n fi àdáàbù. báàbù yóò ta fẹ́ kọ́ńbẹ̀ ni pé àwọn ẹ̀kọ́ wo là á máa ń lò nígbà tá a bá fẹ́ lọ rí gbọ́ bùkátà tẹ̀sí bùkátà lábẹ́ kọ̀dọ̀ ìlhàdà abájú tún ní bùkátà atúwárà fi kéwòn bọ̀bùkátà tán gbà lérò ó ní pé afẹ́lọ́rì ṣe máa dá ìgbọ̀tẹ̀. àwọn mọ̀rọ̀dù bilhaj àwọn mí àtúbà ìtẹ̀kẹ́ náà ló fi túmọ̀ sí. àtúbà wọn sọ pé bàbá àdáàbò takọ́lì àtakọ́lì àti àlùkọ́lá níbi kan náà náà ti jọ papọ̀ mọ́ra wọn. ìwádìí bàbá àdáàbò tabarò التبرز من البراز من ماذا البراز البراز ناني كجيبي أتو أنجابي gbogbo orú àwọn àbúwábù báyìí àbí àwọn ìsìláhàt àwọn ìbáraàt táwọn àbá àmọ́ ń lò nínú kíra ìwádìí gbogbo àwọn àbá àbá lò èyí tí gbogbo wọn wí yìí tẹ̀dúlò ala shay'in wáyé wa in ikhtalafat al-ibara nǹkan yọ̀kan náà ní ń tọ́ka sí wa in ikhtalafat al-ibara àwọn expressions yìí wọ́n bá ti kí ni kò bá yọ. tọ́ àdìsí sábà wa kọ́kọ́ mú wa mú wa nínú kíra yìí onáà ní àbí sábà wa Anas ibn Malik radiyallahu ta'ala anhu wa 'an as-sahaba ajma'in. أن النبي صلى الله عليه وسلم كان إذا دخل الخلاء قال اللهم إني أعوذ بك من الخبث والخبائث nínú àwọn ìmọ̀ àti àwọn nǹkan ńláńlá táàfi máa ń rìn àlẹ́bùwà Muhammad sallallahu alaihi wa sallam òun náà ní ọ̀rọ̀ táǹkọ́ lọ́wọ́ rẹ̀ pé á ànábì náà kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀. àwọn akẹ̀kẹ́ nínú ti mọ̀ bẹ́ẹ̀ kódà wọn ti wá bá ànábì rí pé á Muhammad yìí gbogbo nǹkan mọ̀ ní mọ̀ ń kọ́ yìí táwọn adáwọn ológun bẹ́ẹ̀ ni o لقد علمنا كل شيء حتى الخراء حتى الخراء يا النبي قال لي gbogbo nǹkan kódà bó láti máa ń ṣubú bóò láti máa ń tọ́ ànábì tó kọ́ wa lẹ́kọ̀ọ́ níbẹ̀ kò kàn tú wálẹ̀ gbogbo nǹkan ànábì kọ́ wa sallallahu alaihi wasallam alukurani náà ti sọ fún wa pé ma farratna fil kitabi min shay olúwa ní ààfin nǹkan kan pamọ́ sínú alukurani sínú tírà náà sọ́mọ̀ tí wọ́n bá wà kankan ní alukurani bí ẹ̀ bá rí ànábì ó ṣàlàyé rẹ̀ sallallahu alaihi ẹ̀kọ́ ti pọ̀ fún wa ṣùgbọ́n tó wáyé náà mùsùlùmí ni pé kẹ́kọ̀ọ́ bá pọ̀ tó báyìí a jẹ́ kí gbogbo tó bá yẹ káwa náà máa ṣe ó yẹ ká máa wádìí pé kí ni ìsìláàmù sọ pa rẹ̀ bó sábà lè rí pé ìsìláàmù sì ń kọ́ wa nígbà tí fẹ́ máa tọ̀ bá ti fẹ́ máa yàgbẹ́ bí nǹkan yẹn ṣe máìlọ̀ tó yẹ bí ọ̀rọ̀ ìtọ̀ ìgbẹ́sí máa wò pé ah, ó ṣe tún wá di bá kọ́ra lẹ́kọ̀ọ́ bó la yàgbẹ́ bó la ń tọ̀ subhanallah ọlọ́hì láàrin ibi ara bí káàkẹ́kọ̀ọ́ dé níbi táwọn mú bára yìí lọ bá a bá fẹ́ bọ́ ṣòkòtò ní ipa abẹ́bù abẹ́lọ ní yàgbẹ́ àwọn abẹ́ bọ́ ṣòkòtò wa igbó làábọ̀ wàláyà tó rẹ̀kọ̀ rẹ̀ kọ́ látọ̀dọ̀ ànábì kẹlẹ́mọ bí tí ẹ̀ ìsìláàmù kọ́ wa lẹ́kọ̀ọ́ dé kálẹ́mọ mùsùlùmí lè ní àwa gbogbo nǹkan ìkọ́mọ́ ó dẹ̀ lómi ó rò bóyá gbogbo bí àsìlámù gbòdò á ti dóhùn ṣe ni kí ó kàn máa ṣe ló ń tiẹ̀ náà ni àsìlámù ah, ti sọ̀rọ̀ ń parẹ́ ó sì fún wa lẹ́kọ̀ọ́ o báyìí náà ti ní a ṣe báyìí láti ṣe eléyìí láàrí eléyìí láàrí èyí tí ìsìlámù bá kọ́ wa lẹ́kọ̀ọ́ ń parẹ́ ó tún ẹ̀kọ́ náà tún wá nù èyí tó bá fi wálẹ̀ lórí ẹ̀ èyí tó bá lè fi wálẹ̀ ẹ̀kọ́ tó kọ́ wa ń bẹ̀ ni pé muhammad ṣe wí ọlọ́wọ́ bá ṣe àwọn kìnnìkan ní ó dẹ̀ ṣe àwọn kìíní kan ní dákẹ́ lórí àwọn ó fi o gbẹ̀yìn rani sian kìí ṣe gbogbo àgbé àti dìsítọ́tẹ̀ àmọ́ fi sàánú yín pé àtúnyìn náà lẹ́gbẹ̀ẹ́ nítorí wàá wẹ̀yìn náà kẹ́yìn náà ti ẹ̀sìn bì yìí o nítorí wàá ti wù ẹ̀sìn bì ọ̀wá wádìí pé inú bísẹ̀sì mo fẹ́ ṣe tó jẹ́ bá ìsìláàmù lọ ṣé ìsìláàmù tí ó lè máa sọ̀rọ̀ pa àgbẹ̀ ìtọ̀ bí wàá ní sọ̀rọ̀ pa gbówòwò láàmọ̀ sí ní òjò pé iṣẹ́ wo ló yẹ ká máa ṣe ìwọ́n tó wá bẹ́ kírun ọ̀wá di àlàyé bóun náà ti ní a máa kírun a ti jẹ́ mùsùlùmí ìsìláàmù tó lè máa kọ́ wa bóun láti ń tọ̀ bóun láti ń yàgbẹ́ kò sọ ọgbọ́n yóò kọ́ wa nípa ti ṣe kírun ìjọba bá ti ń àmọ́ ẹ̀kọ́ ọ̀jà ká yọ aláìkò mọ́ tẹ́ bá padà wá wà jẹ́nà dìde ìmọ̀ kó sí bí ìtọ́lọ̀ ni a máa yọ owó mọ́yọ̀ tó bẹ̀ tàbí kó ṣe pé ní títí yọ gan ojújú tọ́lọ̀ ọba ni a mọ̀ yọ lọ ó dẹ̀rọ mí ìgbẹ́ ẹ̀rí pé kò yọ zaka ni o tọ́lọ̀ ọba kò lọ́rọ̀ ẹ̀ lé lórí ṣùgbọ́n nǹkan míì ti náwó lé lórí gan yóò ti padà rojọ́ lórí zakati òyò torí yìí lọ́rọ́ yẹn torí pé innamal a'malu binniyat. eléyìí káwọn kan mú bẹ̀ náà pé tó bá ilé mú wa máa bá nu tíra wa táà bá báàbò lè ṣe tán àbá báàbò tó kó lọ́lọ́ àdáàbò kọlà àdáàbò tafalu àdáàbò tabaru táà bá àwọn ẹ̀kọ́ báyìí ẹ̀kọ́ bó láti yàgbẹ́ ẹ̀kọ́ bó láti ń tábà mi ìyẹn subhanallah tábà yẹn tí ń bá rú ẹ̀jẹ̀ mọ́ ẹjẹ́ àmọ̀ pé gbogbo tá a bá fẹ́ máa ṣe ẹjẹ́ àmọ̀ bèè lọ́wọ́ àwọn tó bá mọ̀ ọ́ tó bá ti ń jọ mọ́ ọ̀rọ̀ pátádé gbégbé kẹ̀kẹ́ ẹjẹ́ olúwaṣọ mọ́ ẹgbẹ́ ọ̀sánú ahla dhikri in kuntum la ta'lamun ọlọ́ni ẹ béèrè lọ́dọ̀ àwọn ẹni tó bá mọ̀ ẹ̀kọ́ àkọ́kọ́ wa rè sànàbù Muhammad kọ́ wa afáwa Anas ibn Malik al-Ansari radiyallahu ta'ala anhu wa an sahaba tajma'in al-Khazraji àwọn ọlọ́gbẹ́ gbàgbọ́ rẹ̀ Anas ibn Malik wọn là nàbù Muhammad sallallahu alaihi wa sallam káàna ìdá dákọ̀lá kọ́lá anita nàbì bá ti wọ́ tó bá ti fẹ́ wọ ilé ẹ̀gbẹ́ àrídé ń bì àrídé òkè káàna ìdàdà kọlà lọkọlà bóyá tó bá ti wọlé amadu wáyà kan wà nínú alẹ adabọlẹ mọtòrọ títẹ ìmáàmì Bukhari alayhi rahmatullah tó jẹ àdìgbàfà wa anas náà wọn wá làámọlẹ ń bẹ pé káàna ìdà àrọdá àyàdò kọlà lọkọlà pé anabi tó bá ti fẹ́ wọnú ilé ẹ̀gbẹ́ ẹ̀kọ́ rí gbogbo àwa mùsùlùmí. قال قال رسول النبي منصوري اللهم إني أعوذ بك من الخبث والخبائث اللهم إني أعوذ بك من الخبث والخبائث قال النبي منصوري إن يأتي بكما قولوا تاويل ìtumọ̀ rẹ̀ ní pé Allahumma èrè olúwa mi inni a'udhu bik mo wá sọ lọ́dọ̀ rẹ ọlọ́run kọ sọ mi nínú al-khubuth sọ mi kúrò níbi àwọn akọ àlìjànú torí al dámọ́rò ní kúkàdé yìí àlìjẹ̀lú akọlù èyí ò ní dòkòrò ní ṣọyàtì àwọn akọ ìyàn akọ aláburú wàlùkọ́bá àti abo wọn wọn làgbẹ́ ìwọ̀n sọ gbọ́dọ̀ yìí nígbà tó bá fẹ́ wọ inú ilé ẹ̀dùn. gbọ́dọ̀ tá àlẹ́ ìwà máa ń sọ yìí á mẹ́kọ̀ọ́ mẹ́wọ̀n ẹ̀kọ́ tá a mú ni pé ajá títí inú ilé ẹ̀gbin àwọn aláburú yìí mọ́ gbẹ́mẹ́ àwọn tá a ti láwọn àjọ a sì dájú pé wọn a máa sọ ọmọ nìyẹn ní ṣùtá nínú rẹ̀ wọn a máa fi láì fi kànyàn nínú rẹ̀ lóbi yẹn pé dáadáa bí ó bá wọ ọbẹ̀ òun ni máa ń ṣe irú àdúrà yìí torí bí ò bá jẹ́ bẹ́ẹ̀ nìkan bí ń wọ bòbí náà adẹ̀tí mọ̀tẹ́lẹ̀ lẹ́nu àwọn ẹ̀kọ́ ta ti kọ́ látọ̀dọ̀ ànábì pé àwọn ẹ̀kọ́ ń pè lálùjẹ̀ ní májá àwọn aláburú wọn torí pé bí gbogbo àlùjẹ̀ ló náà láláburú àwọn àlùjẹ̀ ló ń gbà táwọn gbó sọ fúnra wọn nípa bí nínú sọ àlẹ́hún ka iná mi nínú sọ àlẹ́hún àwọn kan bẹnu abẹ́gbẹ́ ni àwọn èèyàn dáadáa ni wọn àwọn kòfí náà tó gbẹ̀rù wọn táwọn kòfí tí wọ́n jẹ́ lábúrú àti ẹbí tó máa ń dúró sínú àlàyé àyè ẹbí àwọn àyè ìtọ́sí ìbẹ̀rẹ̀ wọn wà lẹ́bi níta nígbà tí wọ́n fẹ́ wọ àyè tó ti lọ sí ìtẹ́lẹ́gbẹ̀ tó ló fi sọ̀rọ̀ sallallahu alaihi wasallam ẹgbà wa kan wá wà tó gbé wá fún wa pé pé táà náà ìbá bẹ sọ gbólóyìn sallallahu alayhi wa sallam ike nu tí mo fi kú gbólóhùn yìí oníke bismillah wà níwájú rẹ̀ ẹgbẹ́gbẹ́ gbàgbọ́ fáwọn sàìlì ni mo sọ ọ́ ìpè tí ó bá wí gbólóhùn yìí wọ̀ sọ pé bismillah allahumma inni a'udhu bika minal khubuthi wal khabath. riwaya àti afọwọ́ ni mo sọ ورواية هو أنس بن مالك الأنصاري الخزرجي أقوم بولا في بسم الله ما عفا وصل قول له يعني أما وسيل الله في ناس لكن في بسم الله ناس bàbá ti dẹni tí o fi sinú kò ní ṣe kílò jẹmọ òsìlá yìí bisimilahi lahu inni أعوذ بك من الخبث والماذا والقبائح àwọn akọ àlùjẹ̀nú àdábò tẹ́wárí àwọn tá ń gbé àwọn ibi tó dàbí new site báyìí tó bá yẹ pé ibi tẹ́yàn ti fẹ́ lọ rí sí ìgbẹ̀tẹ̀ inú gbóòlù tó bá ti wọnú gbóòlù lọ lọ́ti máa wí polówó torí jọ́dá láti pàdé àwọn àmàlẹ́ àtọ̀lá àtọ̀lá wọ́n máa ń wọnú gbóbá náà lọ́nà wọ́n wọ pápá lọ ní láti lọ ní ṣègbọ̀n. káàtì nínú ilé wa náà láti fẹ́ wọ inú ilé ẹ̀gbẹ́ kí láti àásọ gbólóhùn náà. ẹ wá rí kan wá ń bẹ tó ṣe pé lábẹ́ ọ̀rọ̀ yìí àmáwọn onímọ̀ wọ́n wò ó látara ẹ̀rí tó pọ̀ ní kìí ṣe ń tẹ́lẹ̀ wálé lórí sòsí ó náà ní pé ẹsẹ̀ wo làwọn akọ́kọ́ gbé wọlé ẹ̀gbẹ́ ẹsẹ̀ wo láti máa rà làwọn akọ́kọ́ gbé wọlé ẹ̀gbẹ́. àwọn àbá ni mo ti rà fẹ́ wọ́n dá wa lẹ́kọ̀ọ́ pé ká kọ́kọ́ gbé ẹsẹ̀ òsì wọlé síwájú ká tó gbé ẹsẹ̀ òsì wọlé. ọ̀sábà ìdí dájú sọ bẹ́ẹ̀. oníke ẹ̀rí ta fi hàn àdìsí Aisha tó tọ́lá nígbà Muhammad sallallahu alaihi wa sallam yóò ìdìbò mùtàyàmónú fi tànà ọ̀lì yìí wàtàrọ̀ júlì yìí wàtàhúrì yìí wàfi sàánì yìí kúnlẹ̀. nípa àdìsí sallallahu alaihi wa sallam láì tó fọwọ́ tó ṣe gbogbo nǹkan ó fẹ́ wọ bàtà ó fẹ́ ẹnìkan wa kọ́ra wa lẹ́kọ̀ọ́ débi pé ntó bá jẹ́ ntó mọ́ kò lábọ́ ní ọ̀tún báyìí. pé inú ìṣẹ̀lẹ̀ àwa sì ń pé àwọn nǹkan bí nǹkan ẹ̀gbin ọwọ́ òsì lábẹ́ mi yá mọ́. adédìgbọ́n bẹ tá padà ké lábẹ́ báàbù dájú yìí bá a kéde ní àpéjọ mẹ́jọ ìṣàkóso pàdébà Muhammad sallallahu alaihi wa sallam ó kọ̀ fún wa pé tá a bá mẹ́sì ẹ̀gbin ọkùnrin máa wá fọwọ́ ọ̀tún gbá nǹkan ọmọkùnrin rẹ̀ mọ́ ní kò fẹ́ ẹ̀kọ́ kọ̀ o tí ìwé pé ẹ̀gbẹ́ ni tòótọ́ afẹ́tọ́ ọwọ́ wo lórí kábí bímú ọwọ́ sí i ìyẹn náà làwọn àfa wa tú wọ́n tú débẹ̀ ni náà wá tú débi pé a tá a bá wá fẹ́ wọnú ilé ẹ̀gbẹ́ náà a ti rẹ́ẹ̀dì tó gbé wá fún wa nípa tá a bá wọ mọ́tálásí aráàlàyé rẹ̀ ní táàmù sùn lẹ́yìn tó tá bá ti fẹ́ wọnú ilé ẹ̀gbẹ́ náà ẹsẹ̀ òsì ló dáa ká máa léwu ká máa wọlé àwọn akẹ́kọ̀ọ́ wa wọ́n wò ó nínú gbogbo jẹ́nẹ́rà àwọn evidence tó wà lẹ̀ kìí ṣe pẹ́ẹ́lí wa lórí rẹ̀ sòṣe ìdínú ẹ̀kọ́ wa ni àdáàbò ni kéèyàn ti mọ̀ sí ló dáa tòdá àwọn onímọ̀ wa tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ rẹ̀ wọ́n wọ́n wo wọ́n wo ẹ̀sìn wa náà ni àti ìtọ́lọ́wọ́n ọba máa fẹ́ látàrí ta kọ́ látọ̀dọ̀ àdánù sọ̀rọ̀ àti òun náà fi fi ẹ̀kọ́ nìlélẹ̀ àmọ́ bá béèrè lọ́wọ́ wa pé ìjẹ́rìí wa lórí rẹ̀ sòsé látọ̀dọ̀ ànábì pé tọ̀tẹ́ ẹ bá fẹ́ wọlé ẹ̀gbẹ́ ti òsì ní ẹbí wọlé láàbẹ̀ nílà àìsàn sọ̀rẹ̀ kò sẹ́ẹ̀rí tó là á mọ́lẹ̀ ẹ̀kọ́ lọ́sọ̀rọ̀ àmọ́ nú àwọn ẹ̀kọ́ nù. bákan náà lábẹ́ hadithi gbólóhùn kan ń bẹ̀ tí a rí mọ́ àwọn àbá àtọ́pàkéèjì ilé yóò jẹ́ bá ilé àbáwọ̀ kéwù اللهم إني أعوذ بك من الخبث ìkánná àwọn àfáàwà àgbà tí wọ́n ti lọ al-Imam al-Khattabi alayhi rahmatullah nínú tíra àwọn táǹkì ní ma'alimu sunan níbẹ̀ ni wọ́n ti mú ọ̀rọ̀ kan wá nínú ma'alimu sunan wọn tí lọ́rọ̀ náà wọ́n sì sọ́nà àwọn tíra wọn ní náà wọ́n ní ká pé alẹ́kùnkù sì yẹn káwá fún bá yẹn ní sòfòòlù káwá ní minal khubsi wọ́n ní mistake ni o àwọn sọ bẹ́ẹ̀ kódà àwọn níbi tí mistake ni bí àwọn gbà pé àwọn àfọwọ́gbé àdéhùn ni wọ́n ṣe mistake wọ́n sì pọ̀ lọ́sí rẹ̀ báwọn tí wọ́n fi lọ́lẹ̀ báyìí níbi tá a yà sí ìyànfà nípa làbẹ́ká mú bẹ́ẹ̀ tá a fi yà bẹ́ẹ̀ òun bẹ́ẹ̀ tán gbogbo àwa jẹ̀ púpọ̀ àwọn ọlọ́mọ tí ó lókàn a máa fẹ́ mú nǹkan kan jáde àfi ní àná tẹ́rígbà wa sọ̀rọ̀ yìí tán àwọn àfáà míì náà wá rọrọ̀ àwọn náà wá tẹ̀lé àwọn àfáà wá dé kàlíbánì náà wà fún alẹ́ rahmatullah olùhàfíì ibn hajar al-asqalani alẹ́ rahmatullah àtàwọn ẹlòmíì jàǹtìjà pẹ̀lú àwọn àbá àwọn wa ní kí ni jẹ́ bẹ́ẹ̀ méjèèjì ló wà nínú èdè lárúbáwá pèpè yẹn bá bẹ́ẹ̀ ṣe àdúrà ó lè sọ pé Allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith minal khubuthi khubu ìdánmìlbà pẹ̀tọ̀ kó bá ti wù yẹn lè ké pé Allahumma. إني أعوذ بك من الخبث وال والخبار من جد الولي اي آه، إيه قال من جد الولي كذا يري آه، الإمام ل النووي رحمه الله أ وصرح جماعة من اهل المعرفة بأن الباء هنا ف منهم الباء لا يعني ما قالوا ا ن

tọ́ bá fi ti gbọ́ Abu Ubayd ibn Salam ah, ó tú ọ ọmọ pé èèyàn ńlá la dákọ̀ wọ́n ti mọ̀ pé wọ́ọ̀rọ̀ bí ọ̀rọ̀ sọ gbọ́dọ̀ kọkàn balẹ̀ ewu ewu. afa wa alufaabi ẹ̀yà nínú kíra nínú mọ̀ṣálífọ̀lì àlùwà ìgbà táwọn bẹ́ẹ̀ sọ̀rọ̀ lórí ìgbẹ́wò nìkan àwọn ni akitaru riwaya àti ṣuyó àti káàdì báwọn àgbààgbà afa tó pọ̀ jù ní báwọn àgbààgbà afa gbà wá sòkó ọ̀nà وقال عبد العباس بن المقهم أولي رويناه بالدم والإفكار كم يجري أبا يلي توني دم يجري بشكونا زجين كبيتك اللهم إني أعوذ بك من الخوب الخبث أو من الخوب الخبث أبا أبو سيدي الناس قال وأصور الله لقوة أولا يتوالي pẹ̀lú táwọn wárí لا ينبغي أن يعد مثل هذا خطأ لا ينبغي أن يعد مثل هذا غلطا غلطا ẹni pẹ̀lú táwọn orí ara wọn àfáàgbà àgbà tí sọ́rì kò yẹ kó jẹ́ pé irú ọ̀rọ̀ tá ń gbọ́ lẹ́nu àwọn àgbààgbà láwàá wọn pé ní ṣéèkì àwọn àbá wa mú ọ̀rọ̀ tó pọ̀ wá ọ̀rọ̀ tó pọ̀ wá ní o lọ́lọ́pọ̀ ọ̀dọ̀ tó wá ní àmọ́ ta gbogbo ẹ̀ ọjọ́ òru àmọ́ kí ló mú mi láti wú níta yà sí. ò ní pé àwọn àbá wa nínú Islam wọ́n ní àkókò pọ̀ fọ́rọ̀ ẹ̀sìn wọ́n dẹ̀ ní àkókò pọ̀ fọ́rọ̀ ìmọ̀. ẹ̀yẹ́ ìwé ẹ̀gbọ́ kí ẹlòmíì tó bá yí mi tó bá yí wò pé a ah,

nítorí pé mistake àwọn kan yà ló ah, mistake kọ́ ah, àwọn àgbààgbà bàbá àjíṣọwé ẹ̀ kódà akitari wàyà tó ṣe yóò àjùkà ajẹ́bí ọ̀rọ̀ àtàwọn àlùkọ́ àbẹ̀yà ẹ̀rù bí wọ́n ti kó àwọn ọ̀rọ̀ wà wọ́n tó túbọ̀ sí àwọn àfà yìí wọ́n rí ọ̀rọ̀ ìmọ̀ ní ìrí pé kákàtọ́ bàbá ti rí yọ́n àrí lẹ́yìn pé gbọ́dọ̀ dé pọ̀ wá rọ́bìsì wọn kọ́ wá rí wọn ní ìrí pé wọ́n ọjí ni ìjàmọ̀ ìpẹ̀sẹ̀ ah yóò jẹ́nà àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ló wà kíkí wùkẹ́ lára wọn pẹ̀lú tayà sí ike káwà náà mọ̀ mọ̀ fojú tẹ́ńbẹ́lù kẹtọ́ ní ọ̀rọ̀ mímọ́ táwọn afá bá lè mọ kọdúrú kan láì sínú tíra ṣòkú ló yẹ kó gbà gbóngbà ló yẹ kó gbà ìwọ náà tó bá fẹ́ pé kí wọ́n kàn mọ́ pé kí omi ìwọ náà bá ti rí ara àwọn fi ta torí ẹ̀yà fún ìwọ náà lọ sọ́gbó olùsèǹtì ní ìwà káfí máa jọ ìlànà tá a bá wọn àfa àwa lé lórí. àwọn àfọ ìmọ̀ fi ìmọ̀ kátó aṣọ di pé ẹ̀ka ti pé bọ́bá ti rí ọ pé ìmọ̀ gbé bọ́bá ti rí bọ́bá ti rí ọ tí ó mọ̀sọ̀ bọ́bá ti rí nígbà wá ti rí ọsọ àmọ́sọ̀tọ̀ bá ti rí ṣèwádìí pé kí ni ìmọ̀ dúró nínú lórí gbogbo tó bàbá ti rí Islam ẹ̀wò lẹ́yìn ọ̀tọ̀ ni àwọn àfọ òwò ẹ̀rí fún ọ̀rọ̀ wọ́n tún wá wẹ́ẹ̀dì fọ́rọ̀ tán kí wọ́n sọ tó wá ju ẹ̀rí nílẹ̀ kẹjá kò mọ̀ sí baba tẹ̀lé wọ́n tún wá wá pé bóòwù náà ti ní kí ẹ̀rí ìlú kan. àlàkùnlé ha ń jọmọ́ pẹ̀lú ilé ìgbàlọ́ra náà adàpé tí àwọn gbọ́ yìí báyìí nísìnyí pé àdúrà kan ní ṣe yìí bisimilá allahumma inni a'udhu bika tába ti dé a sì sọ pé من الخبث والخبائث tọ́ àwọn àfáà kan wá tí wọ́n málàyé wá pé jẹ́ ẹni tó bá ń gba dúnmọ̀ yóò jẹ́ jámù ẹ̀kọ́ kàrí àwọn akọ àdìjẹ̀mú bí wọ́n tí bá ti fún ní sùkúrù ó ti kó gbogbo àtakọ o àti abo àwọn ṣàyàfẹ́ ọlọ́mọta àṣọwà kò mẹ́ ẹ̀kọ́ yìí ẹ mọ́jà àti ṣeré ẹ̀kọ́ yìí ẹ̀jẹ̀ àbójútó dáadáa ẹ̀ Islam tó ní kàkó fún wa púpọ̀ Islam tó sì wá pòtẹ́kì wa nínú àǹfààní táwa mú parí ká tó lọ síbi hadith ẹlẹ́gẹ̀dì ó ní pé Islam pẹ̀lú àdìsí adẹ́kọ́ mọ̀ fáwọn nǹkan bẹ́ẹ̀ wọ́n mẹ́ta burúkú yìí àlùbáyánù àlù lẹ́yìn tá a rí bẹ́ẹ̀ pé ó fi àwọn aláburú rẹ̀ lẹ́nu ló fi dá àdúrà ìdíje o ayẹ́tẹ̀ ìsìláàmù tó wá fún wa ní táàmù ẹ̀lù ìṣàgbára egéǹsì àwọn aláboyún yìí jẹ̀mọ́ tí ìsìláàmù bá wá lè fún wa lágbára lórí àwọn aláburú tá a lè pàdé bí tá a ti fẹ́ lọ níyàgbẹ́ tí òun wá ní àwa nímọ̀ pé ìsìláàmù ó fún wa lágbára egéǹsì àwọn tó ń pè láwọn àgbà àwọn oṣó àwọn kirikan àwọn igbá àwọn arógbàsọmọ́balẹ̀ àwọn kirikan àwọn olójúgbú

ẹjẹ́ agba pé gbogbo aburú tó kù ìtọ́nà ọba ní àmọ̀ ló bẹ̀. láàbí máa ń sọ pé àwa tá a ti máa ń lọ yìí ti ń bẹ nínú ìtọ́nà ọba ń fún wa agbára àwọn olóṣèlú ẹbí ìtọ́nà ọba lọ. ẹ àwọn agbára tó tún ń bẹ lọ́wọ́ wa fún ara wa la tún wá fojú kéré ẹ̀ ẹ máa gbọ́ ẹgbẹ̀rún yàtí owó gidi ẹgbẹ̀rún kùrìsíyù owó kan سبحان الله والحمد لله لا إله إلا الله ولا حول ولا قوة إلا بالله ṣẹ́rí gbogbo àjẹ́ oṣó èmèrè lẹ́bọ̀ lóògùn àwọn ayé àwọn àgbà tó máa ń tẹ́sọ tó máa ń tẹ́ aṣọ wọ́lẹ̀ tó sì mọ̀ fáwọn ọmọ kékeré ó kọjá láwọn ọmọdé wá ní tẹ aṣọ wọ́lẹ̀ ṣẹ́rí gbogbo àwọn aláburú pátá mọ́ni wọn sí o torí ìsìláàmù sọ pé wọn sí torí tí ìsìláàmù bá lè wọn fún aládùúgbò àtàṣe ègé ìṣàbùnú wọn nínú ilé ẹ̀gbẹ́ ajẹ́ pé wọ́n bẹ náà lọ fi ṣàdúrà táwọn bá máa bẹ ní kò yẹ kọ́ títí ni kọ́mọ ṣàdúrà tó kò tẹ́kẹ̀ ẹ̀jẹ̀ sí i abọ́tọ̀ nígbà tó ọ̀dí wa wú àwọn ọ̀gbọ́dọ̀ gbígbèrú ẹni kankan nù wọn sẹ́yìn. anábọ̀ Muhammad sọ̀rọ̀ anábì fún aláwọ̀ àdúrà bí àwọn ayatollah kò ṣe yìí àwọn bíi àwọn obìnrin jẹ̀dá ti dá ìta máa ti ní sáré máa kọ́ kọ́lá àwọn obìnrin ti kọ́lá kọ́lá àwọn obìnrin náà kọ́lá wọn láwọn àhà láwọn àdúrà tá a náà mi táwọn ẹ̀rí wá lórí ìwé ìpè bí ẹ̀ bá yẹ lé wí láàárọ̀ kò sí yàtọ̀ àti kàn bá tà sí yẹn kílẹ̀ ó fi ṣújọ́ náà kò ní kàn yẹn bí ẹ̀ bá sì wí lálẹ́ kò sí yàtọ̀ àti kàn bá tà sí yẹn kílẹ̀ ó fi mọ́ oníṣègùn kò ní ràn yẹn anábìkún wa ló lórúkọ báyìí ó rẹkọmẹ́ndì gbogbo ẹ̀ kí wá ló yẹ káwa ló mọ̀ sí jẹ̀mọ́ ó yẹ ká mọ̀ lónìí náà ó sì yẹ ká mọ̀ mójútó amọ́lẹ̀ ní átàfi ṣẹ̀dí àà mójútó èyí tàbí wá mójútó àwọn agbára tọ́lọ̀ wọn bá wá fún wa yẹ kò wá jọ wá lójú kò jọ wá lójú o àwọn agbára táwọn wákàtí ibi ká mọ gbọ́ pọ́n pa orí kìíní kan mọ̀kọ́ kìíní kan wọ́n fi ẹ̀jẹ̀ kìíní kan tí o bá ti jí lóru ẹsẹ̀ kan ní ọká sókè o orí odó sì ní kọjú kó sí o á ní ọmọ pé ń agbára gẹ́gẹ́ nù sùpàrà kò sí ìtọ́jú pé láàrin ìtẹ́jú kan wà ní ilé rìn kárágbá lẹ́nu kan bá dé ah tata wa àyíká wa ṣé wàá kúrò káríkà ẹ ilé tó bá àná ìwọ́rọ̀ bá ti kún lórí tí ìkànnì ń gbàgbé mi ẹ̀ lẹ́fìlà ẹ̀ lẹ́fìlà alákàrí yìí àbẹ́yìn lábílẹ̀ aráta mẹ́rin gẹ̀gẹ́ lọ́wọ́ lọ́wọ́ bá ti ẹni bẹ́ẹ̀ ti sọ́ọ̀ tó bá gbà lọ́wọ́ yìí tó bá bá ti gẹ̀ ṣe bẹ́ẹ̀ nínú ọkàn rẹ̀ yóò gbọ̀gbọ̀ náà ni pé á ah, tàbí òkú ta la bẹ́ẹ̀ ti ṣe kí kàrẹ́ lábílẹ̀ aráta méjì àmọ́ tó bá dé yà ni ah, o ẹ̀mọ́jẹ́sì ìṣàlùwàlà àlùwàlà tẹ́ kẹ́ẹ̀tì gbé síta látàlẹ́ lójú kó ti wà nílẹ̀ dídá aago mẹ́rin òru ẹ gbọ́dọ̀ dé o kẹ bù sínú abọ́ ẹ wá lọ gbé sórí ibì kan kí atẹ́gùn sánmọ̀ èrí sánmọ̀ gbogbo tí bọ̀ ní sánmọ̀ kó jẹ́ kí ni kó ti fọ́n sí tó bá di di aago mẹ́rin aago mẹ́rin ò gbọ́dọ̀ léṣẹ́dú kán láti débi omi yìí o kẹ wá fomi ṣe àlùwàlá ẹ bá ṣe àlùwàlá tán ẹ wá gbọdọ̀ bẹ́ẹ̀ ni kankan sọ̀rọ̀ kẹ wá wá mọ́sálásí tó bá sílẹ̀ lákòókò náà ládùúgbò yìí ẹ lè jùlọ bá ọkọ̀ mọ́sálásí kan lẹ́kọ̀ọ́ sí pọ́bẹ́mù kẹ wá wọnú mọ́sálásí wọn kẹ wá bẹ̀rẹ̀ náfìlà náfìlà yìí fàtíà náà lẹ́ẹ̀kì àti kúlíwà láwọ̀ ẹ̀yọ̀ kan péré òjúbà ń lọ àmọ́ kúlíwà láwọ̀ yẹn ẹ bá fẹ́ kí tẹ́bá ti ké fásitì ayé débi ìdínà sírọ́ ọ̀tọ̀lẹ̀ mùsùlùmí ìwà pàṣẹ yìí kọ sókè. sẹ́ni sírọ́ ọ̀tọ̀lẹ̀ bí nàtẹ́ wa kàbá yìí ẹsẹ̀ yìí òkè ní kó wà tẹ́bi ti débi wà lọ sọ́ọ́lì kẹwàá ti àmì. ẹ̀bá ti àmì tán ẹsẹ̀ yìí ò gbọ́dọ̀ kanlẹ̀ o kẹwàá ké kúlú wà wà sọ. tẹ́bá parí ẹ̀ ẹsẹ̀ yìí ò gbọ́dọ̀ kanlẹ̀ o kẹ lọ síbi rùkú. àti ẹ̀ ní ṣubú kẹwàá rúkú ṣẹ́bí lè padà ẹ gbọ́dọ̀ káṣẹ́ lẹ́ o ẹ bá ti wá lọ sórí ìforí kanlẹ̀ kẹsẹ̀ wá ká ẹsẹ̀ yìí lẹ̀ bẹ́ẹ̀ ti wá ti ní ráka alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ náà lè kẹ́ ìṣe ní ráka ẹlẹ́ẹ̀kejì jàmọ́ ẹni tó bá fún ní wàdúrà yìí kó lọ́kàn rẹ̀ ó dìde a á lọ́kàn rẹ̀ ó balẹ̀ dé yẹ́ẹ̀ bá kù tẹ́ńdà lẹ́gbẹ̀rẹ̀ ìrẹ̀lẹ́ ìfẹ́ àti ọmọdé kó dúró síwájú gan ó lè dúró síwájú gan láti wọ́n pé ah, irun náà nígbà tí mo yàn yìí ìbọn ah, ah, gbọ́dọ̀ wọlé sí mi lára kò ṣe rí irú ẹ̀mí tó níyẹn tó lọ ní lórí tó jẹ́ rọ́yì kò nírú ẹ̀mí yẹn nígbà tí ẹkùnrin yìí tó jẹ́ súnà tàbí àwọn ibi tí ń fa burúkú wa gbẹgbẹ ìlàkàlà yìí tẹ́lómi ìfúnpá tó bá bu ìbàdí tó bá bu àtọ́lá tó bá bu ìgbẹ́rẹ́ tó sí bu gbogbo ẹ̀ ọkẹ́ ẹ̀ balẹ̀ ní lórí ju tẹ́lẹ̀ kó mọ́ta kù sí yòó kẹfún ní pé kó mọ́ta kù sí yòó ni àkù sí yẹ amẹ́ta sí kí ní kẹfún yẹ́ sí dọ́nù àdẹ̀mọ̀ àmọ́ kọ́lọ́hún ọba mọ̀ yìí wá ní àdẹ̀túmọ̀ kọ́lọ́hún ọba wà fún wa lùpà ọ̀sẹ̀ abáta mọ̀ kọ́lọ́hún ọba wà fún wa ọba tó lè dúró tì wá nígbà tá à ń bẹ nínú ìyá wa ẹjọ́ kí la bọ́ lọ́wọ́ bá gbàtà wà lórí ewu tó ń bẹ lórí ọmọ tí ń bẹ nínú oyún ó pọ̀ ju ewu tí ń bẹ lórí wáwà ní ayé lọ flesh wo lẹ́nu kó blọ́ọ̀kì wá nínú oyún flesh fẹ́lẹ́bẹ́ tó fẹ́lẹ́ báyìí mọ̀ ní omi gbóná ti wọnú ẹ̀ omi tútù sí wọnú ẹ̀ ìyá ìlòmí ò tún ṣubú yóò tún foyún ní nálẹ̀ a sì wálé ayé pẹ̀lú ọ̀rọ̀ àwọn adáyé tọ́lá jẹ̀ tó wá mọ̀ fún àlejò ayé lásán inú oyún adúó lásán bẹ́ẹ̀ àbá àdúó lásán bẹ́ẹ̀ àṣùdájì wà ní oyún nílá ìyá ọ̀lẹ́jù ọmọ ànábì adámọ̀ ìyá ọ̀lẹ́nu oyún pa ọ̀lẹ́gidi ní gbogbo ọmọ ànábì adámọ̀ ìgbà bàbá mẹ́rin ìyàwó ọ̀lẹ́gẹ́yẹ́yẹ́ ọ̀lẹ́lẹ́ egun wa fẹ́lẹ́ agbogbo kan ló fẹ́lẹ́ lára wa láàkà ìfẹ́lẹ́ gbogbo ẹ̀ ló fẹ́lẹ́ àìláìjáǹgbà náà àlẹ́ni nígbà nígbà ọlọ́run yẹn wá kò tẹ́lẹ̀ wa ó wá nígbà tá a ti wá lè dúró ìdí ẹ̀ díẹ̀ láti ìdásíwájú sátẹ́yìn ìgbà ọ̀lẹ́ẹ̀kọ́ wá sọ fún fáwọn ìyá tẹ̀lé ń bọ̀ ọlọ́run ọba ń sọ wa o lára kọ́lọ́run ọba ń sọ wa ní ìta tó kọ́lọ́dọ̀ ànábì fi àdó àtẹ́tù máa ṣe ilé ẹ̀gbìn ilé ẹ̀gbìn náà yóò ní mọ̀ká burú lè ṣe yín bẹ́ẹ̀ ọlọ́run àwa mọ̀ká burú lè ṣe yín káàdé wa kò jẹ́ kí kúrò sàtẹ́tẹ́ mi ọlọ́run ọjà máa ń sọ ọ̀rọ̀ wa ìdí rẹ̀ yọ ọmọ ìyá mi nínú islam gbogbo àwa tá a bá gbọ́ra wa okùn ọlọ́run ni ẹja ẹ òfin ọlọ́run òní ẹja àdìmú sọ́rí bàbá kan bẹ ní kiri kan bàbá kan bẹ ní bẹjọ́ kiri kan yá ayé ìyá kan wà ní kiri kan ìsìnkú kan bẹ ní kiri kan owó orí takamade ni o sọ́rí tó bá ń ṣiṣẹ́ fún ọ lọ́wọ́lọ́wọ́ báyìí ó tún lè fèlì lọ́la bàbá tí ń ṣe fún ọ gan ọ lè dé bẹ̀rẹ̀ lọ́la kọ́ mọ́ bàá láyé mọ́ ẹni tí ń ṣe fún ọ lọ́rẹ̀ gbóhùn náà ì ìwọ wá bọ̀ ìwọ ni ìwọ wá lọ rí sáré ẹni tó ń gbò sí ìríta rẹ̀ gbọ́tán tí wọ́n lọ rí kò ní ìmọ̀ náà. abọ́lọ́wọ́ bá tó rẹ́dì fún wa bí pé ọlọ́run kọ́kọ́ ní bùkátà tó ní ìdí kó ń fẹ́ gbọ́ná tí wọ́n á dà láàmú. wọ́n wà bíbi àti ẹ náà nì kùlẹ̀ yẹn omi ni wọ́n fi ṣáàyè. ọlọ́run ọba wà bíbi àti ẹni gbogbo ìgbà ákàpẹ́ náà ni. ó dẹ̀ sọ a ń tó ń bọ̀ sí bọ́ sí gẹ́gẹ́ bí ká mọ́ sábà tẹnu mọ́ ẹlòmíì wá ń bẹ ayé gangan ò dá láàmú gbogbo wàhálà tó kóra rẹ̀ sí torí kan mẹ́lẹ̀ nílé tó fi kan kọ́ sáàrin ilé tó fi kan bọ́ sórí kú mẹ́rẹ̀ nílé ẹwà ogun à tàbá ń torí kí ilé àtòrí àwọn ìyá ni ilé ń kọ́ wọ́n kan ni ilé kọ́ ìgbé ayé ni ilé ń kọ́ ẹ̀ẹ́káyé mẹ́kòrìlà ilé gbogbo tó wá kó jọ lọ́wọ́

sìgìdì lébi lójú ọrọ̀ ó lébi lójú ayé orí àwùjọ ajẹ́wọ̀ ni sìgìdì ó mọ̀ lé káàkiri ó wà fi gbogbo èèyàn kálẹ̀ ẹ wo president Muhammadu Buhari lu abigawo lawu ta'ala wàrà tàbí ó ń bàbá ló wà ní tó wà o ṣebí irú báwọn ọmọ ṣe ṣe protest àwọn yìí ò ní ẹgbẹ́ ìwà báyìí tán láwọn ṣe protest ah irú àwọn àjẹ́ náà ó yẹ kó

fáìn àwọn tí ní yìí bẹ̀rẹ̀ àwọn aláburú tó ń ta burúkú yàn bẹ̀rẹ̀ láàfin ilẹ̀ àmọ́ wọn bó ṣe kí ìrìn lọ́wọ́ agbélé àti ẹ̀ ṣàkárù ẹ̀ṣẹ̀ lọ́jọ́ ọlọ́run pé ọlọ́run ọba ẹgbẹ́ ti yẹ pọ̀ pé àmọ́ nígbà tá àgbọ́ lọ́wọ́ bá mọ̀ àgbọ́ lọ́wọ́ bá mọ̀ ó lè wípé mọ́tà bá sọ̀rọ̀ ní tàbí àwàdà gbódú ọ̀rọ̀ association ni wọ́n ti sú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fún defamation wọ́n tí kìrì ọba ṣe léyìn àwọn ayé ni o tí kìrì ọba ṣe léyìn wọ́n ti dájú àbọ̀wẹ́ wọ́n ti jẹ́ aṣọ àgbàmọ́lẹ̀ tẹ́lẹ̀ ọba ní kìrì kan wọ́n ti ta lọ́fà púpọ̀ àwọn ayé yẹn káná ní asosiyéṣe wá ti wá sí kóòtù pé ẹ bá wa sùn lágbájá fún ẹṣù ẹ ẹ bá ran lẹ́wọ̀n kí ló dé ó parọ́ mọ́ mi pé mi ni mo bá tó jẹ́ bí ìdẹ̀ mọ́ pa ẹ̀ mo mú púrúfù wá pé mo bá tó jẹ́ ó ò lé dí púrúfù lọ́wọ́ kò sẹ́ ẹ́fídẹ́ǹsì kí ló kàn wá kó sí wàhálà wàláyìn àti ìbomọ bàbá kan ṣe pé bàbá nìyí ń ṣe báyìí wọn rí gbádùn àyàn níbi tí bàbá Yorùbá mọ gbádùn bí èrà ló fúgbà ní ìròrí ayé lé mi o ayé ṣe mi o kíní kan ni o èmi ni o àwọn àjẹni àwọn kò sì yóò gbádùn ayé tó wá débi ayé làrí lẹ́yìn ẹni tí bá fi débi tó bá tún fún omi lẹ́yìn ó tó lọ síbẹ̀ lọ́la ẹtú débi náà kò wá gbádùn ní jẹmọ́ mọ́ fún rẹ̀ wàhálà ọmọ ìyá mi má dàbọ̀ rẹ dà ayé òrí tí ẹrù jẹ́ tuntun àṣírí kan jábọ̀ ayé òrí tí ẹrù ọdún orí kára jẹ ìgbà ìmọ̀ kí ní kan wà jẹ́ àtàwọn oṣòwò a tí wọ́n bá ti ẹ̀ wọ́n ti mú àti àwọn wọ́n fi àwọn yóò àbí ẹ̀jẹ̀ àwọn ọ̀dàbẹ̀ mú ẹ̀jẹ̀ kálẹ̀ ẹran làwọn ayé wà àwọn ẹran tó ní báyìí àti ẹ̀là gidi wọ̀ táwọn ayé yẹn gan bá ní good advice ni ó yẹ ká àtàkì ẹ̀yà ayé orí yóò pé tó àwọn ilé ilẹ̀ nígbàgbà àwọn tẹ́fọ̀ọ́ ń jẹ àwọn ayé wọ́n lọ bá gbogbo àwọn tó ní ẹ̀jẹ̀ tútù lára tó ní ẹ̀ tó jẹun gidi tó rí gẹ́gidi jẹ ìjọba Saudi lára tó bá mọ ìgbádùn tó gbádùn Saudi ah! kíbi ọmọ tó yẹ káwà jẹ lọ torí pé àwọn Saudi tó wá kúnlẹ̀ mọ́ gbogbo tí máa ń jẹ́ kí nìkan ẹnìkan ìròrí bàjẹ́ ń bẹ látọ́ wọ́n kúnlẹ̀ mọ́ jẹ mọ́ bí yóò dàmú ara yìí sọ àwọn yẹn tó yẹ káwọn ogun àjẹ́ ayé yẹ kọ́ kọ́ra lọ ní pé ó yá ẹjẹ́ ká lọ penetrate ìjọba Saudi o àti ọkọ lọ mú ẹ̀jẹ̀ gbogbo wọn tó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nítorí lọ gbọ́ gbogbo ìjọba rẹ̀ mo ìwọ ní wákàtí ó kàn sí ilé náà jọmọ kí ló mú ajá lọ síbi ọ̀rọ̀ yìí àdáàbò kàlá là ń kọ lóòótọ́ ọ̀rọ̀ fíkì là ń kọ lóòótọ́ àmọ́ fáyidà ńlá wà ní àdìbò kí á ah, Ọlọ́run tún lè fún wa ní kí ó fi sọ wa níbi aláburú tó lè bá wa nílé ẹ̀gbin lọ́lọ́run ah, bá wá lè ṣerú ilé ìfún wa

àmọ́ àwọn òun yóò sọ mú wa ìbáwọn àfáà tó yẹ kan sọ mú wa náà ìgbọ́n ni wọ́n tún dẹ́rù ayé òbá wa àwọn àfáà tó yẹ kan sọ mú wa tó tún dẹ́rù ayé bà wa àwọn tó yẹ kan fi wá lọ́kàn balẹ̀ pé ẹ lọ fọkàn balẹ̀ lórí ọlọ́run àwọn àfáà tó yẹ ká bá ń bẹ̀ àwọn gan wọ́n ti mọ̀ sọ wọn pé ah, ara gbé láyé o mọ́ ah, ju o ah, àwọn ìwọ́n ma wọ́n kọrú orin nì sí wa létí orin tó ti yẹ kọ́ mọ́ ẹ̀kọ́ wa létí ni pé á ọlọ́run ọba ń bẹ o ọlọ́run ọba lágbára o ọlọ́run ọba kò ọba ò lè sọ wa ń bẹ orin tó yẹ káwọn àfà mọ́ rẹ̀ ọ̀tọ̀ ni ìdẹ́rùbà ayé ló ń dẹ́rùbà wa ẹlọ wà ọlọ́run wá yí mọ́ ìgbàdẹ́ ẹlòmí jẹ́ bí àkòtí ẹ̀bẹ̀rù ayé tẹ́lẹ̀ wáyé àgbé ẹ́ẹ̀ àtàwọn alùsù náà jẹ́ parọ́ fún wa ní àtàwọn ayé bẹ́ àti nǹkan wà ìkan náà ló ní eh, ẹ̀ẹ́ tó ń takò ẹ̀pẹ̀ ẹ̀ ń takò kí nìkan mo ta bá mú ọkọ rẹ mọ wọn náà àbá àdájú àbá àdánù pé àrẹ nǹkan àwọn kan fi wọn kàn wọn ni wọn ti ẹ bọ ọnu ẹ kí a bá túmọ̀ sí àwọn èèyàn kan pariwo kọ́lọ̀ ní oṣù àwọn ìwọ́n tó wá ń dẹ́rù àwọn pé wò ó kọ ilẹ̀ bí ìsáàbì bá ti wọ́n jẹ́ subhanallah subhanallah jàmá mùsùlùmí ẹ̀yìn adúlọ ayédèmú ìgbé adúlọ ayédèmú wọ́n ti mọ̀ ń parọ́ kan ẹni pa sọ̀rọ̀ níbẹ̀ mi ti sílù lánàá ogójì wọ́n ní ẹbẹ̀rù òun lẹ́ẹ̀mẹ́lú irọ́ ni wà láì sínú àlùkò àrùn kò sí kódà tó wà ní alùkùránì opposite ni in tó wà ní alùkùránì pé fàlá takhshawhum wakhshawni ọlọ́ni ẹgbẹ́ rọ bẹ̀rù wọn èmi ọlọ́ni tẹ bẹ̀rù yìí tá a bá ní alùkùránì púlẹ̀ yìí ti wá rí eh, ẹbẹ̀rù ayé lẹ́nu ogójì ẹbẹ̀rù ọlọ́lẹ́gbẹ̀ tí ní alùkùránì mo ló wà ní hadith ọba tó lè sọ wa ní ààyè ẹ̀gbẹ́ tó yẹpẹrẹ ọba tó lè fún wa ní gbólóhùn tá a mọ̀ wí aburú aláburú òfin ní kàn wá nílé ìgbẹ́ ilé ìgbẹ́ bá èyí máa máa ń lo gbólóhùn bẹ́ẹ̀ wọ́n ti dọ̀tí tó ká lè mọ̀ pé ààyè ìdọ̀tí ọlọ́run sì lè fún wa ní táàbù mọ́ fi protect ara wa mẹ́ ọba tó wá fún wa ní táàbù protect ara wa ní ààyè ìdọ̀tí àkùnrin fi wálẹ̀ láyé àkọ́ni kò ní fi wálẹ̀ láàyè gbéga ọba tó lè fún mi ní tí ìlò tágbára aláburú agbára yóò fi ní kábi nílé ẹ̀mí èyí gbọ́dọ̀ di general manager company kan kọ́lọ́wọ́ bá wá tú ní ilẹ̀ fún máa fún mi ní tí mi lò fi tágbára ìta nǹkan agbára bẹ̀rù náà wà tó ti jẹ́tọ̀ lọ́wọ́ sòsé wọ́n máa lò fọ́mọ̀ bí sọ́ra rẹ̀ mo dára tó kò sí ìwà fún mi kúlẹ̀ àwọn ọdún ìrọ̀bí ìfọlákì lóluwà kúlẹ̀ àwọn ọdún ìrọ̀bí ìdásí lóluwà olúwa Allahu ahad olúwa àwọn gbólóhùn tá a nàbí dàmọ wí a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq olúwa amẹ́lòmíì ẹ̀yẹ gbé ọ̀fọ̀ ẹgbẹ́ gbé ẹ̀bùn àmọ̀ yóò tún àmọ̀ báwọn gbé náà ṣe wọn níjọ wọn tó tẹ́lifọ̀ ọlọ́run tá ń yọ kú omi gbogbo nǹkan onímọ̀ta gbọ́mọ́ tẹ́rọ̀nà nàìjíríà tó ní débi tó déhùn kò sí tí ń dà wà láàmú bí nàìjíríà kọjá sí ayọwọ́ ọlọ́run kú omi bẹ̀ báyìí la fẹ́ mọ́ ṣe tọ́ra wa ọlọ́run ti dá wa dá òun là ń tẹ́lá jọ náà láti ìdíwọ́ mẹ́ ọlọ́run torí ọ̀rọ̀ mi ta padà yà fún mi ìdí nínú fi ẹsẹ̀ ẹ̀kọ́ tà níbi àkọ́mọ̀ kọ́ ọ̀sọ̀lá ọ̀sọ̀lá ẹ jẹ́ ká dúró tì í àwọn aláburú ń bẹ láàyè ilé ẹ̀gbẹ́ àwọn tó lè bá tiwa jẹ́ wọ́n dúró dé wá ilé ẹ̀gbẹ́ ilé ẹ̀gbẹ́ náà ni o àmọ́ kí là á lò sáàbí ní rí tiwa bàjẹ́ kò ní ìdíwọ́n kò ní wọlé láti sọ gbólóhùn tá à ń dábì ìdáná sọ àwọn akóbìnrin àwọn ajá agbélé ẹ̀mẹ́ta Allahumma ẹ̀wù ẹ̀já wípapọ̀ Allahumma. إني أعوذ بك من الخبث والخبائث بسم الله اللهم إني أعوذ بك من الخبث والخبائث بسم الله اللهم إني أعوذ بك من الخبث والخبائث olùwárí ọmọ àwọn ọmọ wa ní ẹnì ìmì ẹrú rẹ ti ń pè ọ yìí àhúdù bí ká mo wá sọ pẹ̀lú rẹ o nínú àlùfóònù ti kọ́ sọ́mi kúrò níbi àwọn akọ aláburú sọ́mi kúrò níbi aburú wọn wà lọ́kọ̀ọ́bá àti àwọn abo aláburú ọlọ́run àti èmi àti ọlọ́mọdé àwọn ìṣòro sọ wa sùsúnà anábìwá muhammad yìí nígbà tá a bá ti fẹ́ bọ̀ inú ilé ẹgbẹ́ ibà làágùn lè àmọ̀ tẹ̀síwájú fún ìṣúná ìṣúná ìṣúná ìṣúná وصلى الله وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. عندي سؤال. لا البيت. طيب. السلام عليكم ورحمة الله وبركاته